الحمد لله رب العالمين رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين ولا أقل من ذلك إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد وعلى آله وأصحابه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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا بدراسة أحد أركان الإيمان الستة الذي لا بد لنا منها ولا يعتبر العبد مسلما أو مؤمنا إلا أن يتعف ويتيقن بهذه الأركان الستة وهي القضاء والقدر الإيمان بالقدر من أركان الإيمان وكذلك ندرس ما المراد بالقضاء والقدر ثالثا الإيمان بالقدر لا يتم إلا بأربعة الأمور وكذلك نقرن ما بين فضل في ليلة القدر وكذلك في آية في سورة الرعد حيث قال سبحانه وتعالى يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وكذلك ناخذ بعد من ثمرات الإيمان بالقدر وآثاره عباد الله اتقوا الله وآمنوا أو آمنوا بقضائه وقدره فإن الإيمان بالقدر هذا أركان الإيمان فلن يتم الإيمان حتى يؤمن العبد بالقدر خيره وشره قال سبحانه وتعالى في سورة كتب في سورة البقرة كتب عليكم القتال وهو قرء لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا الشر شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون قال سبحانه وتعالى في سورة القمر إن في سورة القمر إن كل شيء خلقناه بالقدر ولقد أخرج إمام مسلم في صحيحه بسنده عن رسول الله صلى الله عليه وسلم حيث قال المؤمن القوي أحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعين بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا لكان كذا ولكن قل قدر الله وما شاء فعل فإن كلمة اللو تفتح أبواب الشيطان عباد الله وما المراد بالقضاء والقدر أما القضاء اللغة فهو الحكم والقدر يعني هو التقدير فالقدر ما قدره الله سبحانه وتعالى من أمور خلقه في علمه وكذلك كما جاء في الحديث الصحيح أنه سبحانه وتعالى كتب مقادر الأشياء بخمسين ألف سنة قبل أن يخلق السماوات والأرض وكان عرشه على الماء والقضاء هو ما حكم, حكم به الله سبحانه وتعالى من أمور خلقه وأوجده في الواقع قال سبحانه وتعالى إذا قضى أمرا فإنما يقول له كن فيقوم أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى وعلى آله وأصحابه آل الوفا عباد الله ولا يتم الإيمان بالقدر حتى يؤمن العبد بأربعة الأمور وهي العلم والكتابة والمشيئة والإيجاد ما المراد بالعلم أن يؤمن العبد مسلم بعلم الله تعالى بالأشياء قبل كونها قال تعالى وما يعظم عن ربك مثقال ذرة في الأرض ولا في السماء وقال وقال أيضا في في القرآن الكريم ورامة ربك وسعت رامة ربك كل شيء وعلما أنه سبحانه وتعالى رحمته وسعت كل شيء بعلمه وكذلك الكتابة أن تؤمن العبد أن تؤمن العبد أنه سبحانه وتعالى كتب ما علمه بعلمه القديم في لوح المحفوظ قال تعالى ما أصابكم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبراها إن ذلك على الله يسير والمشيئة وهي أن تؤمن أن المشيئة الله سبحانه وتعالى شاملة فيما كل حركة ولا سكون في الأرض ولا في السماء إلا بمشيئته قال سبحانه وتعالى وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما في سورة الإنسان وكذلك عليه جاد والخلق أن تؤمن أن الله سبحانه وتعالى خالق كل شيء قال تعالى قل الله خالق كل شيء كل شيء وهو الواحد القهار أسأل الله تعالى أن يرزقنا إيمانا ثابتا والعمل به إنه ولي ذلك والقادر عليه adá ọpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba tí ó ṣẹ́wà kù fún àwọn oníranran oore fún múmìnì ládàáyẹrí bẹ́ẹ̀ là ń bẹ̀ ẹ́ wípé kó jọ gbogbo tí ó jẹ́ dára lórí ilẹ̀ mọ́ṣáṣí ọlọ́run fún ọlọ́run kó fi wá ṣe kòńgẹ́ àánú rẹ̀ pàtàkì jùlọ nínú oṣù kẹ oṣù kẹnu ẹ̀ ládàáyárí jùlọ nínú mẹ́wàá gbẹ̀yìn tó jẹ́ pé irun tí màá tò ní yóò fẹ́ wọ́n pọ̀ nínú sẹ̀mí ayé ọmọ ènìyàn inú tí màá tò yẹ ká mójútó ni alẹ́ ti wákàtí fi àyà mẹ́lá áṣẹ́rù min áṣẹ́rù Ramadan nínú àwọn jímà tó fọ́ọ̀lù sínú mẹ́wàá àgbẹ̀yìn tó lóore nínú oṣù Ramadan sọ́lá tó ń bẹ fún jímà la fẹ́ sọ ni àbáwọn ọlá iṣẹ́ olóore bàǹtàbàǹtà àbáwọn ìbùkún ìdára ọba dẹ́dà tọ́lọ́mọ ń ṣe fún yàn nínú àwọn àsìkò yìí tó tún wá bọ́ sọ́jọ́ jímà abẹ́nú àánú rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ mọ́sàdá kiri ilẹ̀ ayé ọlọ́run lẹ́yìn tá a tọrọ àlékún kí àlékún kẹfà nẹ́bọ̀ Muhammad àwọn aráalé rẹ̀ àwọn sàbẹ́ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣèjọsìn níbàámu pẹ̀lú bá nàbì ṣe mú àtàwọn sàbẹ̀ rẹ̀ ìkẹ́nà má dàdó lórí wọn mọ́sàbí kárẹ́ ẹnì kọ̀ọ̀kan wọ́n lọ́hùn. ohun tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí òun lápè ní alkọ̀dọ́ wàlkọ̀dà alkọ̀dọ́ àṣẹ ọba dẹ́dà wàlkọ̀dà èbúbú ó ibẹ̀ láti rí wípé yóò bọ́ òsábà ní nǹkan mi tábà pè ní kádàrá kọ́dàrú náà ni wọ́n ń sọ lárúbáwá sì ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wọ́n á máa pè ní àyànmọ́ àbí àdámá àbí ọjà tẹ̀ pé ní àyànmọ́ ìyẹn ni pé ń ta àyànmọ́ ni ta àbùmọ́ ebubú rẹ̀ tọ́lọ̀ máa ń bù dàmí ní arkanil nínú ló wà nígbà tí àdéhùn nígbà tó bí ìjà kó máa bá ó ní ó ní fún mi ní ìròyìn ànábì ní antukumina billah kó nígbàgbọ́ sọ́lọ́n wà màláìkàtì àtàwọn màláìkà rẹ̀ wà kùtùbì àti tírà rẹ̀ wà rúsùlì àtàwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir àtọ́jọ́ kan wal qadar àti kádàrà wal khairihi wa sharrihi abẹ́ yìí tó dá abẹ́ àbẹ́ yìí tó kù dẹ́ kàtó abẹ́nu àrùn gbogbo tó kù dẹ́ kàtó mú kádàrà wa mọ́sàmá yìí padà ọlọ́run ẹ̀yẹ́rù sìn ọlọ́run al bil qadar ìnígbàgbọ́ pẹ̀lú kádàrà lẹ́yìn tó jẹ́ pé àwọn èèyàn máa ń ṣiṣẹ́ wọ́n ń ṣèjọsìn àmọ́ gbàgbọ́ wa lérí àyẹn kù díẹ̀ káàtó tá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tá a tún ródìdí súrà tó sọ kalẹ̀ fún anábọ̀ Muhammad àtàwọn àyà tó pọ̀ tí ń tọ́ka lórí kádàrà tí ń tọ́ka lórí kíni lórí kádàrà ajẹ́bí pé láàyè tí mo ìmánu lùmárì ìlà bì í ìgbàgbọ́ ọmọnìyàn ò tí ì lè pé àfi kó gba kádàrà gbogbo tí ń bẹ́nu ẹ̀ ìgbàgbọ́ yìí yóò wá máa bẹ lórí àwọn ọ̀rọ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ rẹ̀ ní alẹ́rìnù pé gbogbo kádàrà tọ́lọ̀ ọba dẹ́dà èbùbù tí ó kọ̀ fún wa ó nímọ̀ ń pẹ́ nígbà tó wá mọ̀ tán bẹ́ẹ̀ lórí gbogbo nǹkan tó dání o ó wá kọ́ nígbà tó wá kọ́ ó wá fẹ́ èyí tó bá fẹ́ tí ó ṣẹlẹ̀ ni ó fẹ́ bẹ́ẹ̀ nígbà tí bá wá ń ṣẹlẹ̀ yóò wá dà bí ó ṣe rí ìyẹn ni pé àwọn orígun mẹ́rin àwọn àfa sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ lẹ́kọ̀ọ́ bá náà kí làwọn àǹfààní tọ́lọ́mbàṣẹ́ ni àti yẹ́bà sí níran kan sọ́dọ̀ ọlọ́run kó fi wá sínú ẹni tí ó nígbàgbọ́ lórí kádàrà kí láǹfààní kan tá a lè rí mbẹ́ ẹ̀yìn ọ̀rùsìn ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run ká sì lọ nígbàgbọ́ sí kádàrà àti gbogbo ọlọ́run ẹ jẹ́ lọ́mọ yìí pé ìnígbàgbọ́ nínú kádàrà ọ̀kan nínú òkú mẹ́fà ìgbàgbọ́ ni ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún alukur'an ó ní kùtìbà alaykumul qital má ṣe ṣàwẹ̀ lọ́rọ̀ yẹn léwa lórí ọlọ́wọ́ ní ṣe lọ́rọ̀ yẹn lóyún lórí ìjagun sójú ọ̀nà ẹ̀sìn nígbà tí kọ̀ǹdíṣẹ́ bá wà láǹtì bẹ́ẹ̀ wà hùwà kọ́ra òǹlàkùn bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ yín ò ní láìkì rẹ̀ òwa ni wà á sà mélòó mélòó àìmọye ìgbà àǹtàkàrà òṣè àǹtẹ̀ ní láìkì nǹkan wà hùwà káyìrún lákùn ó lé sí ní wà á sà àǹtọ̀hìn

ọlọ́run fi nífẹ̀ẹ́ sí jùlọ ju mùmìnì tó jọ̀lẹ̀ lọ wá fi kulli khair bó tiẹ̀ jẹ́ pé ìkíní kejì wọn àti àtọ̀lẹ́bẹ̀ àtàlágbára sẹ́sà ń jẹ́ mùmìnì orí ń bẹ lára wọn ànábì wọn tẹ̀síwájú kí àtọ̀lọ́lọ́run kó máa bá ó ní ihris ala ma yanfa'uka máa sojú kòkòrò lórí gbogbo tí ó sì ọ́ láǹfààní ìyẹn ni pé fẹ́ máa ṣe wàstáìn billah gbogbo tó bá wá fẹ́ ṣe máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá dẹ́dà wàlá ta'jiz má máa kágara pé ẹ ẹ sáàjẹ máa jòkó wọ́n kún ti kọ́ kádàrá mi ò náà ni ò tàmá rárá gbìyànjú mọ́ kágara wàyín àsọ ọba kàṣẹ ìtàn tọ́lọ̀ bá wá kádàrá kó rí nǹkan pé ń tó gbìyànjú yẹn ó wá rí àbí nǹkan tó fẹ́ ó wá ṣẹlẹ̀ sí ẹ fàlàtàkù má sọ pé làwọn àdìní fa àlùkádà làkàdà kádà á kàkó bá ṣe báyìí báyìí ní bá sì ṣe rí wàlákìn tọ́lọ̀ bá ti kádàrá pé bí ó ṣe rí nìyẹn kí ló yẹ ká sọ kó máa qaddara Allahu wa ma sha'a fa'al àpọ́lọ́ sí kádàrà rẹ̀ tó sì fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ìyẹn náà máa tọ́ka wípé ìnígbàgbọ́ wa sọ́ba dẹ́dà wa bọ́lọ̀ alqada walqadar kí làwọn afọ àmà ń gbà lérò lórí ẹ̀ kí ni wọ́n tún sí fún wa amma òbúra tabari qada ìtumọ̀ ẹ̀ ní alhukmu àṣetọ́rọ̀ ọba dẹ́dà pa lórí gbogbo nǹkan ó máa ń lò púpọ̀ náà al walqadar ó ńlá kìíní wúwa tẹ̀kìdí kásòdì wọn kan pé báyìí yóò pọ̀ yóò kéré bí ó ṣe rí nì yóò gùn tó ti é alqadar kádàrá máa qaddara Allahu subhanahu wa ta'ala ó lè bùbù tọ́lọ̀ ọba kọ nínú ọ̀rọ̀ alámàrí ẹrú fi khalqi ìfẹ́ ẹ̀mí ó ti kọ̀ alámàrí nínú mọ́ tó ti mọ̀ ni ìyẹn ni wípé àdéhìí kan ló wá tú àṣírí rẹ̀ fún wa gbogbo tí ń ṣẹlẹ̀ sẹ́dá lórílẹ̀ ayé ọlọ́run bá dàda ti kọ́ ni yóò bá ọlọ́run mọ́sà fún wa nídìí sísìn àtàgbọ́yé tó yanrantí ìyẹn ni pé lọ́pọ̀lọpọ̀ wa àwọn èèyàn máa ń rò pé èèyàn ló kọ́ kádàrá rẹ̀ pé àrùn ah, mọ̀bí tí lágbájá ti kọ tiẹ̀ wá ló ti kọ tiẹ̀ wáyé rárá òun kọ́ ló kọ́wọ́ kọ́ fún ni kó tó wá dáyé ni wọ́n ti kọ́ ká tó dénú ìyàwó ọlọ́run ti kọ́ àdéhìsàn anábà Muhammad kí àtọ̀lọ́lọ́kùn máa bá ó ní kátàbà Allahu maqadir al-ashiya ọlọ́run ni mo kádà mo kọ gbogbo bóńdì wọn gbogbo nǹkan ó ṣe rí kọ́bùlà yakhluqa sábà sànà wáàtì bí khamsina alifa sànà mo kọ́ bẹ́ẹ̀ ní nǹkan bíi fifty thousand years kí n tó dá sánmà àtìlẹ̀ wàkàrà arṣu wàlànà ajẹ́pẹ́ ayé kan ò tí ì máa jáyé tọ́lọ̀ tún dọ́kúmẹ́ǹtì gbogbo bí nǹkan ó ṣe rí àsìkò tá a lò bá a ṣe lò èèyàn mélòó ni ó wà ọkùnrin mélòó nu wa obìnrin mélòó nu wa àwọn tí ó lówó àwọn tí ó kù díẹ̀ ọlọ́run ti parí ẹ̀ kó tó dá wa ni ìyẹn ni pé tí máa ń ṣẹlẹ̀ ajẹ́ wípé ńgbà tó fẹ́ kó máa ṣẹlẹ̀ àti bó ṣe fẹ́ kó rí ni ẹ̀yẹ́ ń ṣe ọlọ́run wọ̀lkọ̀dọ́ àṣẹ ọlọ́run lórí tó kádàrá mọ́ wa tí ò sẹ́ni láàmú ìbàlẹ̀ òkùnmí kò sẹ́ni ó lọ sọ pàṣẹ tọ́lọ̀n bá ti pa báyìí òun kọ̀ rárá kò sọ bá bẹ́ẹ̀ yóò dà sí bẹ́ẹ̀ yóò bá forí lálẹ̀ yóò kàn máa forí lálẹ̀ ní fàmáyà káà tálẹ́ni tí ó máa bínú lórí kádàrà ọlọ́run yóò jẹ́ kó bá fẹ́ jí rẹ̀ níyà ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ alqada huwa ma hakama bihi Allah subhanahu wa ta'ala min umuri khalqi ó ní àṣẹ katọ́lọ̀ ti pa pé mo ṣe fẹ́ ṣe lórí lágbájá ni wa awjadahu fil waqi ó wá jẹ́ ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó láti nínú tọ́lọ́run bá ti pàṣẹ ọ̀rọ̀ kan ayẹ̀kú lẹ́lẹ̀ wò kún fàyẹ̀kú yóò kà sọ pé kó máa jẹ́ bẹ́ẹ̀ ni kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ẹni ó lè dá sí i wà láàyè tí mo lè yí máa lò lè má rí ibi kọ́dà àtà yóò mìíràn láàbì níbi àrùbá àtẹlẹ òmùú ìgbàgbọ́ ọmọ mi ò tí ì wá lè pé lórí kádàrá àfi yí àwọn ọ̀rọ̀ mẹ́rin wọn ni mo ṣàlàyé fún alẹ́ gbogbo nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa a máa ń rò pé sọ́lọ́ sí màmá yìí bó ló ṣe tí ó ṣẹlẹ̀ rárá ó rà pé kó mọ̀ á àwọn èèyàn tún gbé kínní gbẹ̀yìn wa lọ ẹ wàá rí pé nígbà tó ń pé ọlọ́run ò ní mọ̀ kankan kò sí ń tọ́ dá ó ní wàá ń da òmà fatihul ghaib la ya'lamuha illa hu wa ya'lamu ma fil barri wal bahr ó ní mo ní mọ̀ nípa tó wà lórí ọ̀gbìn àtinúdò wa ma tasqutu min waraqatin min wala ya illa fi kitabin mubin ó ní kò sí tí ó bọ́lẹ̀ ó tutù ní àbúgbẹ́ àyàfi kó jẹ́ kó ti wà nù mọ́ ọlọ́run ọba dára tẹ́lẹ̀ ẹ̀yẹ́ ọlọ́run ó sọ láàyè ní ó ní wa ma ya'dhubu an rabbika wala àìsà ní súnmọ́ nígbà a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ti kọ kádàrá wa nígbà tó tán ṣe kíni ó kọ́ antum min al-abd al-kaymiyya wal-kayfiyya waz-zaman wal-makan n ta nígbàgbọ́ lórí kíkọ ni pé ti bóò ni ó yẹn bóò ni ó báwo ni ó wá ni pé ìgbà wo ni ó ti ò ní ṣáájú kanú pé a ah, lágbájá o ah, a àti tí wọ́n rò pé ibi báyìí ni ó sì wọ ọṣẹ́ sí ẹ̀yìn rò bẹ́ẹ̀ ni ọlọ́run ti kánàdà kébi tí ó sì wọ ọṣẹ́ sí ni ẹ̀kú sọpọ́tà dà sí ìyẹn ni pé a gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bí yorùbá ṣe máa ń ṣàdúrà pé ọlọ́run ò mọ̀jà fọjọ́ ọlọ́jọ́ lọ ìyẹn ni wípé nígbà tí èèyàn lè ṣe mistake kó mọ ọlọ́jọ́ mi láà lè kó lè ájẹrí kìtà gbogbo àsìkò pátápátá lọ́wọ́ ọba dàdà ti kọ́ abẹ́ mọ́sá yọ̀ọ́ sí wa àlùkò àti sọ́kà kẹ́ máa sọ́ dàbí mùsùlùmí nǹkan ò ní kan ọmọ ènìyàn lórí ilẹ̀ filardi ni lórí ilẹ̀ wà láti ọ̀fùsìkùn àbílára wa ilá fi kìtàbí mi kọ́bìlì àdínàbọ̀rọ̀ àhà mo ti kọ́ ọlọ́ni mo ti kọ́ kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ gbogbo tí o bá ṣẹlẹ̀ sí wa ẹ̀yẹ́ àgbàgbé inú àkọọ́lẹ̀ ni ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ torí àsìkò wọlé mọ́ sí tọ́lọ̀ máa wá kọ́ yẹn mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ tó kọ sọ́dọ̀ àwọn màláyíkà àmọ́ tí ò fẹ́ jẹ́ orí bẹ́ẹ̀ àmọ́ kọ sọ́dọ̀ wọn torí pé wàá yín dàwú fúnmùlù kìtà ọ̀dọ́ rẹ̀ ní ya tíra wa ohun tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn ni ó ṣẹ èyí tó wà lọ́dọ̀ màlẹ́kà rẹ̀ tó bá wù ó lè mẹ́jọ rí bẹ́ẹ̀ níbẹ̀ làdúà ti wọlé àdúà ibẹ̀ ló ti wọlé tànàbí ni láàyò rọ́ọ̀dùn àwọn kọ́dà ilẹ̀ dùà ọ̀pọ̀lọpọ̀ tó lè chéǹjì kádàrá oníkíni àdúà láàfin gbọ́dọ̀ fàdúà ṣeré especially nínú àwọn àsìkò tá a wà yìí láti máa bẹ ọlọ́run lórí tí ò bá tẹ́ wa lọ́rùn ẹ̀yẹ́rù ṣe ọlọ́run ọlọ́run bá dáadáa sọ náà Al-Qur'an pé wà mẹ́ta ṣááùnà àwọn mọ̀lẹ́kà lè fẹ́ nǹkan ẹlòmínà lè fẹ́ nǹkan wọ́n lè fẹ́ ni kò wá lè ṣe illa an yasha Allah àyàfi tọ́lọ́run bá dáadáa bá fẹ́ inna Allah kana aliman hakima tó dájú ọba tó dáa aliman ó nímọ̀ nípa ẹ̀ hakiman ọba tó jẹ́ pé ó máa ń gbé nǹkan sáàyè tó yẹ kó gbé sí ẹ̀yẹ́ rúṣin ọlọ́run àárín pé gbogbo àlámẹ̀rí ìyẹn ni ó túmọ̀ wípé kí ni bá ṣe ti ń bẹ pẹ̀lú Laylatul Qadr tí àwọn aláwọ̀ àsìkò yìí tó jẹ́ káàdínàbí ó encourage wa láti lọ fún ẹ̀ẹ́tìkáf àríkó tó bẹ́ẹ̀ ó sì tó bẹ́ẹ̀ jẹ́ torí wípé kọ́lọ́wọ́ tó sọ ní súrà kan tí ń sàlàyé nípa just a night bó ló ṣe wí ó ní inna anzalnahu fi laylatil qadr hadhihi al-aya ayatun tushiru ila nuzulil qur'ani fi laylatil qadr pé a sọ kalẹ̀ lóru yẹn wa ma adraka ma laylatil qadr kí ló wá fi màrẹ́ ó ṣe ọlọ́run bóòlù sí mọ́ pàtàkì rẹ̀ òru yẹn ó wá kiri Laylatul Qadr khayrun òru abíyí ni torí bóòlù yẹn tóbi ó tó ká wá ó tó ká ti gbádà gbọ̀n tó pé á ah, ẹ̀gbọ́n ń lọ Mẹ́kà torí wípé mo fẹ́ lọ ṣe àìtẹ̀káàf màá lọ Mẹ̀dínà tó pé mo fẹ́ lọ ṣe àìtẹ̀káàf màá lọ Masjid al tó pé mo fẹ́ lọ ṣe àìtẹ̀káàf tẹ́yìn ọ̀bá wa nígbà láàyè ó wá lè lọ mọ́ṣáláṣí jimá tó bá wà lágbègbè rẹ̀ náà láti lọ ṣe àìtẹ̀káàf bí yẹn ṣe rí rẹ̀ lọ́dọ̀ àwọn sálàf ẹ̀yin arúṣin ọlọ́run ibẹ̀ láti rí pé torí kíni ó ní tánà zanu wà rúùhù fi hà torí pé àwọn màláìkà ó sọ̀ kalẹ̀ lóru yẹn pẹ̀lú Jibril ẹ̀ tánà zanu màláìkàtù wà rúùhù fi hà bí ìdílé ọlọ́ọ̀bá wọn mẹ́ńkúlẹ̀ amúrí lórí gbogbo ọ̀rọ̀ yes láti ọ̀rọ̀ kan àṣẹ kan fẹ́ ṣẹlẹ̀ tabalọ ní súra mi ó ní fi á lóhùn yẹn yóò fura kókó lo amúrí àkìyí lọ́lọ́ máa ń ṣe òpin yà ó máa ń ṣe òṣùwọ̀n lórí tí ó ṣẹlẹ̀ ìmọ̀ rìsíkì bóyá jíjẹ àlàáfíà gbogbo ẹ̀mí níjọ́ yẹn ọba adada máa change ẹ̀ fi ààyò fùrọ́kù kú lu amúrí àkì ọlọ́run wàá sòpin yàn láàrin àwọn oṣù yẹn láàrin àwọn ọdún ìyẹn ni pé tí ó ṣẹlẹ̀ sí wa lọ́dún tí ń bọ̀ lálẹ́ àwọn òru yẹn lọ́lọ́run òru kan ṣoṣo sì ni àárìpọ̀rù ló pè kò pé lọ́sàn-án fáǹfààní àwọn tí wọ́n rò pé a lè ṣe Laylatul Qadri lọ́sàn-án wọ́n yìí ṣe lẹ́yìn wọn ò pé ní Naharul Qadri kí náà pé o Laylatul Qadri Laylatul Qadri kálukú lè dá wa lọ́tọ̀ọ̀tọ̀ nú ilé rẹ̀ bẹ́ẹ̀ ni kálukú sì lè lọ kójọ àwọn tó bá nígbà láàyè láti san ìtìkáf àbí láti yan náà fi la tó nígbà láàyè wà láti ṣe tààjù lápapọ̀ nínú Ramadan báyìí ẹ̀yẹ́rú sìn ọlọ́run sàlámù nìyà sàlámù nìyà àwọn abọ́mi tẹ̀sán sọ pé bí ìgbà pé òru yẹn gẹ́gẹ́ ní kí ni night of peace òru yẹn gẹ́gẹ́ lóru àlàáfíà àtà mátùlá ìlfàjìm títí wọn ò fi rú ẹ̀ròyìn òru kan àbúrúlẹ̀ látàlú kọ́dẹ̀ ẹ̀ńdá láti àlàṣẹ ìdìmọ̀ tẹ́lẹ̀ yìí bá ń tọ́ka lórí kankan tàdúlù àlà Allah subhanahu wa ta'ala yẹ́mu Allahu ma yasha wa yuthbit.

ẹ̀yẹ́ ń sìn ọlọ́run àwa rí pé òru yìí nínú àwọn ọlá tí ń bẹ fún tó tó kéyìn ọmọ pàtàkì rẹ̀ tọ́lọ̀ ń bá lẹ́jà lé nígbàgbọ́ nípa kádàrá wàláyà á sinmi gbogbo ọpọlọpọ àwọn èèyàn táwọn fọmọ sẹ́sọ lónìí sẹ́ẹ̀mọ́ tí wọn ò ní wọn ò nígbàgbọ́ pa kádàrá ni o wọn ò nígbàgbọ́ pa kádàrá ni ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ bàtọ̀ ọmọ kejì dé torí ọmọ tiẹ̀ olóòṣèkí kò nígbàgbọ pa kádàrá ni tó bá gbà wípé tọ́lọ̀ ó ṣe ni ó ṣe àmọ́ fẹ́ ká máa bẹ̀rù lórí ẹ̀ tọ́lọ́ ní àdàrúhùn ní àṣìṣẹ́jìrì lẹ́kùn ẹ pè mí mú ṣe kí n dà yín lò ìyẹn ni lórí gbogbo nǹkan àmì pè lórí èwọ̀dé ẹ̀yẹ́ ń sìn ọlọ́run àwọn àǹfààní tá a máa jẹ tọ́lọ̀ ọba dọ́dà bá ní lè ṣe kí ni o ó lè nígbàgbọ́ sí kádàrá rẹ̀ èyí ó sinmi alákọ̀ọ́kọ́ nù ìyẹn ni pé téèyàn bá lè yọnu sí kádàrá rẹ̀ pé ọlọ́run ṣé bó ṣe kọ́nù bó ṣe ni ó ṣe nu tí sísìn tí ṣe láàyò sàálù àmàyà fàálù wọ́n ò yò sàálù ẹnu lè bí ọba dẹ́dà pé why do you do this kò sí àmọ́ wọn bí wa pé bóòlù àti ńláyé wa ẹ̀yẹ́ ló sìn ọlọ́run nínú àwọn àǹfààní tá a jẹ tọ́lọ̀ mbáríkàlẹ̀ nígbàgbọ́ lórí kádàrá alùpùpù alágbára agbára wo ni kì í sagbára tára o agbára ẹ̀mí wàdánìkà sọ wàdánìkà sẹ́rù ní ti sọ́rọ̀ mùsùlùmí nílà àwọ̀lẹ́ eléyìí ló jẹ́ káàmù mi ní àkọ́kọ́ kí wọ́n láràn ṣe nígbà tí wọ́n bọ́ta wọn jà torí wípé kí ni wọ́n nígbàgbọ́ wípé nǹkan kan ò ní ṣẹlẹ̀ sáwọn àìgbà wọn lógun yẹn ni o àbáwọn olóhùn ńlá àyàfi gbogbo ntọ́nà bá ṣe kí ni o tó bá kára ara rẹ̀ máa wọn bọ́ọ̀lù àlùkùránì ti sọ fún wọn ó ní kó sọ fún wọn lan yusibana illa ma kataba Allahu lana huwa maulana nǹkan kan ò ní kà àyàfi tá a bá nígbàgbọ́ lórí ẹ̀ torí pé láàmà fárùmí kọ́dàrìlá ilá ìlà kọ́dàrìlá àìsàmì kádàrá tá a bá sáfù kádàrá kébọ́lá lọ ibi kádàrá ọlọ́run náà láti kíni lèyàn lọ béèyàn dọ́gba tí ò bá ní lówó ó fẹ́ tètè lọ bí tí ó ti pàdé ìbínú ọba dẹ́dà ni ìsìlẹ́dà kó tètè gbà fọlọ́run ó wá máa sìn ó sì máa bẹ̀ yóò jẹ́ yóò sinmi ẹlẹ́kẹ̀ẹ́ yọ̀rọ̀ òtún wa sálẹ̀ sọ lórí ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ jì alẹ́ ìzà bẹ́ẹ̀ bá nígbàgbọ́ pẹ̀lú kádàrá ẹ̀rí yóò wá kó ẹ̀sọ́ ìyẹn ni pé kò ní bẹni yẹpẹrẹ ọba dẹ́dà tó dáa falmumin azizun bi imanihi pẹ̀lú kádàrá mumin yóò wá jẹ́ ní abí pẹ̀lú kádàrá tó nígbàgbọ́ lórí ẹ̀ wàhálà yọ lóòlù làhàdì ara rẹ̀ fún yẹn kan àyàfi alima torí pọ́nmà dáadáa náà pẹ́ni tí máa ń ṣeni láǹfààní wà bọ́ọ̀rù ẹni ò lè ní lára kò sí àbítání àyàfọ́ ọlọ́run ẹnna lẹ́bi ibi ẹni yìí máa lakutu kò lè ṣẹ́yìn torí pọ̀ ní kápá gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ téèyàn bá nígbàgbọ́ pẹ̀lú kádàrá tí ayan bá jábọ́ lé lórí lásán ayan tó bá jábọ́ lórí bẹ́ẹ̀dì rẹ̀ kílẹ̀ mọ̀ tí ó ṣe lónìí ha àwọn ìyá ìtúndé ìyẹn ni pé ìgbàgbọ́ rẹ̀ ti kọ́kọ́ ń bàjẹ́ tó bá rí èèyàn kan tó ju ẹni tó rí yóò bẹ̀rẹ̀ sí máa rorò kúrò pẹ̀lú ẹ̀ ó lè máa bẹ̀rù ẹ̀ tí ò bá rí kankan lọ́dọ̀ ẹni tí ò fọkàn sí abẹ́ni tó fọkàn sí yóò wá dẹrú àwọn èèyàn tó ti bẹ̀ lọ́wọ́ wọn ó yẹ kó mọ̀ wípé làwọn ìsìlámù àtìlẹ́yìn téèyàn àtàlùjọ̀nù bá kójọ pé wọ́n ṣèyàn láǹfààní wọ́n ò lè ṣèyàn láǹfààní àyàfi tọ́lọ̀ bá ti kọ pé yóò ṣe kíni yóò bọ̀ wọ èèyàn a kì í dẹrú ayé torí ntàn ẹ̀yà ń sùn ọlọ́run àríwá ọ̀wọ̀lẹ̀ tìmọ̀ náà ọkàn yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò yọ̀ọ́nù sí gbogbo tọ́lọ̀ ọba adẹ́dàbà sọ fún fọnáfíṣọ́ mọ́mìnì ẹ̀rẹ́ mùmìnì tó ní bàbọ̀ sí kádàrá rọ́ọ̀dì yàtú mùtìmá ẹ̀nà ó yọnu bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀ sọ́dọ̀ ọba rẹ̀ a ah, àní yóò da rẹ̀ á ti lè wà pé gbogbo tọ́lọ̀ bá ṣe déédéé ni ó dẹ̀ sí pẹ̀lú òun o tó ti yé wàláhì láàwù bàrì àbáwá inú wọn mọ̀rún ní ó ní láàwù bàrì ó lè mi ò kíyà àìdá ọlọ́run ní ti dáadáa ní àbókù díẹ̀ káàtó lè á nì torí pé mo mọ̀ wípé láìlmà máa ń wà káyìrù wà láṣàròlì ọlọ́ọ̀bà dẹ́dà ó nímọ̀ nípa tó dáa fún mi àti tí ó ṣe kíni àti tí wà lè ó kí kò ní jẹ́ dààmú tí nǹkan bá ṣẹlẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó èèyàn láì nígbàgbọ́ sí níbi tí wọ́n tún tí wọ́n ń sáré fún kẹ̀kẹ́ wọ́n tún ṣe kíni o wọ́n ń kọlu mọ́tò mọ́tò náà bá kọlu mọ́tò ìgbà sí dùn wọ́n wá lùzì ayé wọn àti kíni o àtàlùkìyàmà látara wípé àtàdọ̀gbọ́n bóyá ìdá tún ṣe báyìí bóyá ìdá tún ṣe báyìí níbẹ̀ ni wọ́n ti wá kọjá àlà ọba dẹ́dà wọn ọlọ́run bá ní má àsọ́ba ní musibati ẹ lọ́ mọ̀ pé kankan ò ní kàn yín o illa bi àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run wa ma yu'min billah ẹni bá wá nígbàgbọ́ sọ́lọ́run yahdi qalba ọkàn rẹ̀ ó máa nà pé tọ́ eléyìí tó ṣẹlẹ̀ ọlọ́run ló mú wa wallahu bi kulli shay'in alim torí pọ́ bá dẹ́dà ó nímọ̀ nípa gbogbo nǹkan ló nímọ̀ nípa rẹ̀ ìyẹn ni pé tó ṣẹlẹ̀ sí wa yẹn ọlọ́run mímọ̀ nípa rẹ̀ tábà tí wá ṣe sùúrù yóò wá san wá lẹ́sàn lórí ẹ̀ àfààní ìdáàbòlì tàfàṣẹ́kìbìlá ìwárùdọ̀ọ̀bì ì kọ́lọ̀ ẹni ó lè mú àdánwò kú òfun yẹn kò sí òta ní o Allah tóró náà ló kọ́ aláyà aláwọ̀ mọ́nìkọ̀lẹ́kọ̀ wọ́n wọ́n lẹ́tí fúnkàbí sẹ́ni ó dá wa sí òní mọ̀ wá ní. ìgbà kọ́bọ̀ lọ́ọ̀rù ìgbàgbọ́dọ̀ lọ́ọ̀rù falimẹ́sítẹ́sìlẹ́mù lè kò dára ti yìí tọ́nà bá tí wọ́n ń pàṣẹ ọ̀rọ̀ kan ẹjẹ́ àjùgbájú sẹ́lẹ̀ fún kádàrá rẹ mali emure ihilatun fi ma kọ́bọ̀ lọ́ọ̀ kò sẹ́tẹ̀ fọ́mà nìyẹn kan níbi ìdájọ́ ọba dẹ́dà alias ìmọ̀ dákàn ẹ ọlọ́run lè tún nàìjíríà ìṣèmọ́ ẹ má máa sọ́hun bí ìgbà ń dákàn ni ọlọ́run lè máa wà kan bí ìgbà tẹ́yẹ̀ ń dákàn ni ta lọ́lọ́run dá tí ò kó sí da gbogbo tá a fẹ́ tí ò tẹ̀wá lọ́rùn ẹ̀já sọ ọba kò sẹ́ni tó lè dẹ́rù bà wá látara pé kádàrá ọlọ́run mọ́kò torí pé kò dá kan ó mú àwọn tó ṣáájú tí wọ́n lọ ìkápá rẹ̀ sì kàn án alias ìmọ̀ níbi ìraka ìyàtọ̀ à ẹ̀sánàm bí sàhíbì yìí ó máa ń jẹ́ kéyìn ó já kàn pé á ah, bóyá ọlọ́run lè kẹ́hùn mọ́ ẹlòmíì rò wípé òun dàgbà bóyá òun lè bímọ mọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ẹlòmíì rò pé nígbà tọ́jú orí nìṣó wá dé ìṣó òun lè lówó mọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ látàí àsánà má já kàn bí kẹ́ ọlọ́run fani malkadiru ọlọ́ọ̀ mọ́tàlá ìyàwó Aisha fáwọn àǹfààní àwọn ìyàwó tó wà nílé táwọn lè má láǹfààní àti jòkó pẹ́ ní mọ́sálásí especially láwọn òru tí wọ́n ní ká wá sí kíni o twenty one twenty three twenty five twenty seven twenty nine kò yẹ kó lè bọ́ mọ́ wa lọ́wọ́ náà ṣèbódi di oṣù mọ́kànlá la fi ṣe ń ta fẹ́ ẹlòmíì láti jọ tí ọdún kan ti lọ báyìí kò tí lóru kan báyìí ó sì ń pariwo pé kò kò kò kò dáadáa báwọn ó ń pariwo pé kò tó ó ń pariwo pé kò tẹ̀ ń lọ́rùn kí làwọn fẹ́ ṣe ẹja kú olóòrùn kábẹ́ ọlọ́run bá dẹ́dà ìyàwó Aisha radiyallahu anha ó ní mo bí òun sí ọlọ́run kí àtọ̀lọ́ lọ pé tọ́lọ̀ bá fi mí ṣe kò ń gẹ Laylatul Qadr bí máa da àdọ̀dọ̀ tí n bá tiẹ̀ gbé báyìí ìjọ onílẹ̀ kí ni kí n bá fi bẹ́ẹ̀ ó ní ma sọ pé Allahumma innaka afuwu tuhibbul afwa fa'fu anni subhanallah very so ó sípù gan bẹ́ẹ̀ni wípé àdúrà yẹn a lè mọ àǹfààní tó wà mẹ́ tọ́lá lẹ́nu máa ń ṣàdúrà kan tó ní tọ́ bá bẹ̀ lọ́run lóore tó pọ̀ sọ pé Allahumma inni as'aluka al-afiya Allahumma inni as'aluka al-afu wal-afiya fi dunya wal-akhirah tọ́lọ̀ bá ti ṣe lẹ́yìn fún yàn ó ṣe gbogbo nǹkan fún yàn pátápátá ọlọ́mọṣàjàgbáyé rọrùn ṣàmójúkú òfin wa foríjì wa yọ́nú sí wa ọlọ́run má fìtínà wa láyé nígbàgbà àlùkìyámà má fi wá sínú ẹnu fìtínà wá yọ́nú sí wa kátó kúrò láyé nígbàgbà àlùkìyámà náà fi wá sínú ẹnu ìyọ́nú à ń bẹ ọlọ́run fi wá sí kòńkẹ́ Laylatul Qadr innaka waliyyu dhalika wal qadiru alayh Allahumma ighfir lana dhunubana wa israfana fi amrina wa thabbit aqdamana fansurna ala al-qawmi al-kafirin Thank you. Thank <laughs> you.